وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدوك الله سبحانه وتعالى tí a sì ti tọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba náà fún òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ ìjókòó wa yìí ọlọ́run kó kà sí ọ̀kan nínú àwọn iṣẹ́ rẹ̀ wa kí ládàá gbígbọ́ ládàá sísọ ọlọ́run má jẹ́ kí a pàdánù rẹ̀ برحمتك يا أرحم الراحمين تفسير القرآن àlàyé ìtumọ̀ alukur'an ọlọ́run ọba ọba dẹ́dà ni ọba tó nímọ̀ jùlọ lérí àwọn nǹkan tí ó gbà lérò nínú tó nímọ̀ jùlọ gbogbo ju gbogbo ẹ̀dá lọ lórí àwọn nǹkan tí ó ń bá wa sọ nínú alukur'an ọlọ́run ọba fi ìmọ̀ yí ànábíwá muhammad sallallahu alaihi wasallam ànábí ṣàlàyé ẹ̀ fáwọn sọ̀hábà àwọn sọ̀hábà náà sàlàyé ẹ̀ fáwọn tàbíùn tán jẹ́ àwọn makẹ́ wọn láti orí ahọ́n àwọn tàbíùn ni àwọn ìmọ̀ náà ti wá sàn dérí ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfò wa nínú ẹ̀sìn minal mufassirina wal fuqaha wal muhaddithin àbí ọlọ́wọ́n bá ní tóbi rẹ̀ kí ó mọ́ta ìbá san wọ́n ní ẹ̀san dáadáa eléyìí tí àwọn ọmọ gbé ẹ̀wò kò náà ni pé àwọn ọmọ kà fún wa ọ̀rọ̀ àwọn onímẹ̀sìn nínú nípa àlàyé ìtumọ̀ alukur'an a sì ní láníyàn wípé ìjókòó yìí afẹ́kọ́jẹ́ ìjókòó tí ẹnìkọ̀ọ̀kan wa náà ó fi nímọ̀ nípa ìtumọ̀ ní ṣókí àwọn àyà àyàtùl eh, suwarul kisor àwọn súrà kéékèèké tá a sábà máa ń lò tá a bá ń kírun ó dáa ká mọ̀ túmọ̀ rẹ̀ báàbá ti ẹ̀ mọ̀ túmọ̀ gbogbo alukoran látòkè délẹ̀ ṣùgbọ́n àwọn súrà kéékèèké yìí kò yẹ kí wọ́n jí èmi àti ẹ pẹ́pẹ́ ká mọ̀ lè sọ̀túmọ̀ rẹ̀ láìsí gbé translation lọ́wọ́ eléyìí ló fà á táwọn elétò tí wọ́n fi ní ká bẹ̀rẹ̀ láti súràtùl baqara ká bẹ̀rẹ̀ láti súràtùl mujadala kí a gbé lọ sí ọwọ́ ẹ̀yìn kí lè lè máa jẹ́ àǹfààní fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tí a máa gbé ẹ̀wò ọlọ́run sì àjẹ́ kí ó ṣe wá láǹfààní likulli alimin aw mudarrisin aw man yatawalla tadris usluba uslubuhu oníkàlùkù ní máa ń ní ìlànà tí máa ń lò lórí àwọn àlàyé àgbékalẹ̀ ọ̀rọ̀ yàrá ìkẹ́kọ̀ọ́ tẹ̀fsìrì yìí afẹ́jẹ́ kódà gẹ́gẹ́ bí yàrá ìkẹ́kọ̀ọ́ ni tí a sì rọ̀ wá ká máa fọkàn tọpa rẹ̀ wíwá tá a bá ní tẹ̀fsìrì ẹ̀jẹ̀ ká máa gbé lọ́wọ́ àwọn tá a bá dẹ̀ ní ká gbé kùránì wa lọ́wọ́ a ó máa tú àwọn àyà a ó sì máa sọ ẹ̀kọ́ àti àwọn ìdájọ́ tó bá ń bẹ nínú àwọn àyà tá a bá bàbá tó àyà méjì mẹ́ta ẹ̀kọ́ wo ló wà ń bẹ àwọn ìdájọ́ wo ló wà ń bẹ eléyìí ó tún jẹ́ àfikún àǹfààní tí àdàlá níyàn pé a ó máa rí nínú ẹ̀ a ó sì jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa ẹnu àbí àwọn èyí tí ó bá lè gba àsìkò wa púpọ̀ lórí àwọn mọ̀sáìlù fìkìyà a ó darí àwọn èèyàn sọ́dọ̀ àwọn àfà nípa kíláàsì fíkì ṣùgbọ́n tafsir tá à ń ṣe ìtumọ̀ alukur'an sábàbù nuzul fawaid àti àwọn ahikam bí ọlọ́ba ti fún wa nígbà láàyè mọ́ suratul mujadala òun náà ni sura tí a fẹ́ gbé yẹ̀wò rajim bismillahir rahmanir rahim. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن ما هن أمهاتهم إن هم أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكر من القول وزورا وإن الله لعفو غفور والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب عليم أدوك فلون àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad abẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an pẹ̀lú fífi ọlọ́run ọba sí olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa kó ṣọ́ wa níbi aburú shaitan ẹni ègbé ẹni ẹ̀kọ́ bismillahirrahmanirrahim pẹ̀lú orúkọ ọlọ́run la fi bẹ̀rẹ̀ tútúmọ̀ al ọba allah ọba tí ó kẹ ogun alaye ọba tí ó sàwákẹ́ tó bá dìjọ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́wọ́n ọba ó ń bá wa sọ̀rọ̀ nínú súra yìí ọba ní kọ́ di sẹ́mi allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila ọba ọba ń sọ ti nísọ ti àìsí èméjì ń bẹ nísọ ti dánilójú nísọ ti fọwọ́gbáyà kọ̀dísẹ́mi Allahu qawla allati tujadiluka fi zawjiha dájájú ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ti gbọ́ qawla allati tujadiluka fi zawjiha ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ arábìnrin náà èyí tó ṣe wípé tùjáàdì lúkà tí ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ ànábì tí ń bá wa ànábì sọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ fi zawjiha nípa ọ̀rọ̀ ọkọ ẹ̀. qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila ọlọ́run ọba ń fi wa nínú àyà yìí ọlọ́run ọba ní sami Allah pàápàá kò síyè méjì ń bẹ ọlọ́run ọba ti gbọ́ ọ̀rọ̀ arábìnrin náà qawla ay ọ̀rọ̀ tárábìnrin náà ń sọ alẹ́ tí lọ́lọ́run ọba sọ níbẹ̀ yẹn ẹ̀rí pọ́lọ́run ọba kò obìnrin ismul mosul ó ǹjẹ́ ìgbàláyé ń bẹ nínú èdè kéyìn ó mú ismul mausul wá bí kéyìn ó mú pronoun wá kó mọ́ sí noun àwọn àfáà jẹ́ yẹ wá wípé bọ́lọ́wọ́n ọba ṣe mú wáyì ablag nítorí pé in ti ń ṣẹlẹ̀ bọ̀ wọ́n ní ọ̀rọ̀ àsọ ti àná ní jọmọ mi gbẹ́nà ọlọ́run tó sọ̀rọ̀ yẹn fánàbì ọlọ́run ti mọ̀ pé in ti ń ṣẹlẹ̀ ti yá torí àyà yi kalẹ̀. ọlọ́run ní pàápàá jùlọ ọlọ́run bá ti gbọ́ ọ̀rọ̀ arábìnrin kan èyí tí ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ànábì fi zawji ha tó gbọ́rọ̀ ọkọ rẹ̀ wá bá ọ arábìnrin náà ó wá ń kíbò sí lọ́sọ́dọ̀ ọlọ́run wàtẹ̀ṣtẹ́kì ila Allah Allahumma inni ashku ilayk ah ọlọ́run ìṣòro ni tí mo bára mi nú bó ṣe ń sọ̀rọ̀ fànàbì ó tún kíbò sí lọ́sọ́dọ̀ ọlọ́run wallahu bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ní ohun ọlọ́run òun ti gbọ́ ìjọjọ fọ̀rọ̀ jómi ọ̀rọ̀ ìjọjọ gbọ̀ọ̀rọ̀ mọ́ra ẹni lẹ́nu tó wáyé láàrin rẹ̀ ànábì àtàrábìnrin náà dájúdájú ọlọ́run ọba sẹ̀mí òun ọba tó gbọ́ gbogbo nǹkan pátápátá ni basirun ọba tó rìnà rí gbogbo nǹkan ni áyà yìí in tó ṣokùnfà sísọ̀kalẹ̀ rẹ̀ ó náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin khawlat bintu Thalaba àti ọkọ rẹ̀ Aus Aus bunu Samit ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn Aus bunu Samit tó jẹ́ ọkọ arábìnrin yìí ó jẹ́ ènìyàn kan tó ṣe wípé ó ti dàgbà àgbàlagbà ni wàsá àkúlùkùhù ìwà rẹ̀ le díẹ̀ ó jẹ́ nìkan tínú ẹ̀ le tí tètè máa bínú ó bá wọlé lọ báyàwó rẹ̀ ńjọ́ kan ìyàwó rẹ̀ Khawla ibẹ̀ náà ti ẹni máa jẹ́ Khawla ìyàwó rẹ̀ tí ń jẹ́ Khawla yìí áùsù wọlé lọ bá ìyàwó fayọrọ faturọjìrùhù ìyàwó sáà ń béèrè oríṣiríṣi lọ́wọ́ rẹ̀ pé ẹ̀ nǹkan báyìí mo fẹ́ kó o ṣe ń sáà ń lọ́ọ̀rọ̀ ọmọ lọ́wọ́ inú bá bí ọkọ fagọ́dìbà wà kọ́ lẹ́lẹ́ha àǹtí àlàyé kàdọ́hìrì ummi inú bá bí ọkọ ọkọ ṣé mi náà nìyẹn látòní lọ ó sì ti dàbí ẹ̀yìn ìyá mi lọ́dọ̀ mi ìtumọ̀ ẹ̀ ni pé tí n bá tún gorí ẹ ìyá tó bí mi ni mo gorí ẹ bó ti sọ gbólóhùn yìí ìṣesí kan ni ìṣesí yìí nígbà jàìlíyà tọkùnrin bá ti lè sọ gbólóhùn fún ìyàwó ẹ̀ ìyàwó yẹn ti di èèwọ̀ fún abadan tọ̀láàkù bá ẹni kò sọ́nà àbáyọ kankan mọ́ nígbà jàìlíyà tọkùnrin bá ti lè sọ bẹ́ẹ̀ síyàwó ẹ̀ ìyàwó yẹn ti di èèwọ̀ fún abadan títí láìláì kò gbọdọ̀ dọ́dọ̀ obìnrin yẹn má tí ọkọ yìí sọ̀rọ̀ yìí fún ìyàwó ẹ̀ ìyàwó wa dákẹ́ pé ah, ó mọ tó mọ tó sọ ẹni ó ní tó ń áùsù bá tún lọ báyàwó ẹ̀ pé inú ló bí mi lẹ́ẹ̀kan já parí ọ̀rọ̀ wa o ah ìyàwó ní fa abet ìyàwó ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àyín ah, tá àjọjọ́ mọ̀ ni bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ mo ti di èèwọ̀ fún ọ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o wàláì ó ní mo fọ́ ọlọ́run ọba búra o látàmú sunni hátà yá àkúmọ̀lọ́hùn wa rasuluhu má fọwọ́ kàn mí o títí tá a fi mọ ibi tọ́rọ̀ owó jà sí lọ́dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ sáàjì ń kọ́kọ́ lọ bá nẹ́bì náà kí n lọ sọ́n tó ṣẹlẹ̀ fún anẹ́bì sallallahu alaihi wasallam bárábìnrin yìí ṣe lọ sí ọ̀dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam ó sọ́n tó ṣẹlẹ̀ fójíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wa tashtaki ó sàn kíbò sí pítọ̀ ìtọ́kọ̀ ọ̀hún sọ yìí ìdáfọ̀ arákùtù ilayya gbogbo àwọn ọmọ tí mo bí fún tí mo kó wọn lọ jàrún ebi ni wọ́n fẹ́ pa àwọn ọmọ ìkú tán báyìí torí pé làmọ́ làlàhà kò sówó obìnrin yẹn ò ní kankan tóun bá sì kó ọmọ yìí kalẹ̀ fún ọkọ tóun kún wọn lọ́wọ́ àwọn ọmọ yìí dọ́ọ̀rù wọn ò kò ní sàmójútó kankan fún wọn wàrọ̀ fún àtìrá àṣà ilẹ̀ sàmáà obìnrin náà wá dojú gbogbo tí ń sọ wájú ànábì òun ànábì òfin lẹ́sìn ànábì dákẹ́ obìnrin yẹn wá dojú kọ sánmà wọn ashku allahumma inni ashku ilayk níwájú ànábì náà ní ti ń bẹ lọ́n pèrè ọlọ́n mò ń bẹ̀ ọ́ jẹ́kẹ́sìn ò dá sọ̀rọ̀ yìí èyí tá a lò yẹn àṣà ni sásà náà là á lò ànábì láti gbọ́rọ̀ wá ànábì ọ̀sán kankan kí ni tánábì òfin sọ̀rọ̀ nítorí pé wáyé kankan ò ti sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ ṣé àṣà ń wọlé àbí ò wọlé torí pàwọn àṣà mi ń bẹ àkọ́rọ̀ra olè islam tí islam gbà wọlé anábì ò fẹ́ lọ ṣáájú kó máa lọ jẹ́ pé àṣà ń gan ọlọ́run fẹ́ àpúrúfù ẹ̀ ọ̀sákàtà nàbí sallallahu alaihi wasallam gbàtàràbìnrin ìrà nàbí tí ó sọ nǹkan kan farafa at ra'sa ila sama ó bá dojúkọ sọ́mà yẹ́ṣkù ọba ń bẹ ọlọ́run ọba orí ìṣesí yìí ló wà fa anzalallahu ta'ala hadhihi ọlọ́run bá wa sọ àyà yìí kalẹ̀ wípé kọ́ọ̀dù sẹ́mi Allahu qawla allati tujadiluka fi zawjiha náà. alladhina yud'a. a a ah, ah, ti kó mẹ́ o. kọ́ọ̀dù sẹ́mi Allahu qawla allati tujadiluka fi zawjiha. ọlọ́run wá sọ àyà yìí wípé ní ti pàápàá arábìnrin tó ń sọ̀rọ̀ níwájú ànábì tó sì ń kíbò sí ọlọ́run ọba ti gbọ́ arábìnrin náà alẹ́tí wọn èlò alẹ́tí fọ́kùnrin arábìnrin náà ìyẹn khaulat bintu thalaba ọlọ́run ọba ti gbọ́ tí ń sọ èyí tí ń fọ̀rọ̀ wà nábì lẹ́nu tájọ ń gba ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ tí ń fẹ́ ká nábì ó fèsì lórí tó gbé wá tánábì dálé ọlọ́run ní mo ti gbọ́ ìbòsí tí ń ké wá tẹ̀sítẹ̀ ké lọ́la ìbòsí tí ń ké wá sọ́sọ́dọ̀ ọlọ́run ọba ti gbọ́ wallahu yasma'u tahawurakum ọlọ́run ọba ti gbọ́ in tó ń fa mánàbí lọ́wọ́ tánàbí náà ń sọ pé kò tí ì sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ọba ti gbọ́ ní ti ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì torí pé ọlọ́run ọba dájúdájú ọlọ́run ọba tó gbọ́ gbogbo nǹkan ni wo ló ń bẹ nínú àyà ta àkọ́kà yìí ẹ̀kọ́ tó ń bẹ ń òun náà ni wípé asámúhù gbígbọ́ràn sífàtún min ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run tá a sì máa fi ròyìn ọlọ́run torí pé àwọn kan ń bẹ tí wọ́n gbà wípé Allahu yasmau bila sámúhì ọlọ́run gbọ́ ṣùgbọ́n kò ní gbọ́ràn yabsuru bila ó ń rí na ṣùgbọ́n kò ní rí na àwọn àfáà ó ń gbọ́ pẹ̀lú gbọ́ràn ṣùgbọ́n báwo ni gbọ́ràn rẹ̀ ṣe rí laysa kamithlihi shay'un wa huwa samiul basir a lè fi wé tara wa ṣùgbọ́n a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́hún pé sẹ̀míhùn ni ọba tó ń gbọ́ ni basiru ni ọba tó ń rí ni ọlọ́run fi rinlẹ̀ nínú àyà wípé kọ́dí sẹ̀mí à ọlọ́run ọba ti gbọ́ ọ̀kan nìyẹn nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde ńbẹ̀ bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ mú jáde nínú àyà yìí ó náà ni wípé àṣà a máa nípọn lára pàápàá jùlọ èyí tí wọ́n bá re ni lélẹ́rí láti lẹ̀ wá kò sí ní tó lè bí dànù bí kì í bá ṣèdájọ́ ẹ̀sìn àti mẹ́sìn eléyìí ló fà á tó fi jẹ́ wípé bí ọkọ obìnrin yìí mùsùlùmí làwọn méjèèjì sọ̀hábẹ́ làwọn méjèèjì ṣùgbọ́n wọ́n rí pé n tó ń bẹ nínú àṣà wọn táwọn ń lò tí nǹkan kan ò ṣe parẹ́ òun náà ni pé táwọn bá ti sọ gbólóhùn yìí ìyàwó yẹn ti di èèwọ̀ abadan àwọn ògùdọ̀ dọ́dọ̀ ẹ̀ mọ́ ìyẹn làṣà ṣùgbọ́n gbà tí arábìnrin yìí ó wá rí wípé lóòótọ́ bó ti wulẹ̀ kásà ó tóbi tó agúdọ̀ kọ́kọ́ gbèsè gbẹ intestine wíná ẹ̀kọ́ tó ń bẹ̀ ń bẹ̀ nìyẹn gbogbo àṣà tá a bá ti mọ̀ pásà kódà kásà yìí ó dá lójú agúdọ̀ kọ́kọ́ fi ìròyìn ẹ̀sìn wọn ká tó múra kankan lérí ẹ̀ tá a bá wá fi ìwòye ẹ̀sìn tá a fi wọ́n tí ò bá ti sin tó burú nú ẹ̀ á máa ṣe ṣùgbọ́n tó bá ti lè ní ààyè apá àṣàyàn tì in tó bẹ́ sì mú la máa ṣe ìdí nìyẹn tó fi jẹ́ párábìnrin yìí ní pé tọ̀ ọ̀dà káti ẹ̀ tó máa lo àṣà yìí náà ńgbà tó ti sọ pé mo dè wọ̀ báyìí ẹja lọ ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam obìnrin yẹn fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run àti tànábì wọ́n fẹ́ fi wọn àṣà yẹn bóyá jọra wọn bóyá wọlé ẹ̀kọ́ kejì nìyẹn gbogbo tí bá ti ń jẹ́ àṣà àbí gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ èèyàn rí di law ni èèyàn rí di medicine ni gbogbo àwọn principles tó ń bẹ ń bẹ gbogbo àwọn norms tó ń bẹ ń bẹ èèyàn ọkọ gbé sẹ́gbẹ̀ẹ́ principle ti Islam so wọlé àbí wọlé tó bá ti lè wọlé èèyàn ó máa lo principle field yẹn pẹ̀lú àníyàn wípé Islam náà lèyàn ń ṣe èèyàn ó sì tún gbalada ojú tá a fi mọ ogbó ẹnìyẹn ìyún náà ń bẹ nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ torí parábìnrin yìí ní kété tọkọ rẹ̀ fẹ́ gbégbèsè kan wá ní hmm, ẹjẹ ńlọ rà nàbì náà ká lọ béèrè pé ṣé n ta dúró lórí so wọlé àbí ò wọlé nígbà tó ànábì ànábì ò lè kan pàtó ala lọ máa sọ ànábì ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ ó kóra dúró láti sọ̀dájọ́ tí ó mà kí wá lè mi kí ni ìwọ tó ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ béèrè máa béèrè tó o sì mọ ibi tó o in tó o bá ti sọ pé mi ò torí wa sallallahu alayhi wa sallam ìgbà tí arábìnrin yìí ń ànábì láàmú púpọ̀ ànábì dákẹ́ ànábì ò láti lè jẹ́ kó máa yé wa wípé dájúdájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba ń gbọ́ gbogbo nǹkan ká tó sọ gan ọlọ́run ọba ti gbọ́ ìròyìn gbígbọ́ ó ń bẹ nínú ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyá wa aisha radiyallahu anha gbàtáyà yìí sọ̀kalẹ̀ ó ní tabaraka alladhi wasi'a sam'uhu kulla shay'in à ó ní tító ìyá wa aisha ní tító fún ọlọ́run ọba tí ìgbọ́ràn rẹ̀ tó kárí gbogbo nǹkan inni la asma'u kàlámù khawla bintu tha'laba wa yakhfa alayya ba'duhu pé ọ̀rọ̀ tí khawla ti ń bá nàbì yìí sọ mò ń gbọ́ ṣùgbọ́n mi ì gbọ́ yé dáadáa ìmí mi ò gbọ́ dáadáa ọlọ́run láti sánmà wàyíyà tẹ̀sítẹ́kì zàwùjá ilà rasulillah wàyíyà taqul ya rasulillah akala shababi

ìyàwó àṣà wa ni in tóbìnrin yìí ń sọ lọ́dọ̀ àníwá sálá òun gan tó ń bẹ nínú yàrá òun kàn ń gbọ́ fitinfitinfitin ni ọlọ́run ọba ti sì bẹ lókè sánmà keje lórí àlàárà ṣe ọlọ́run sọ pé kọ́ọ̀dì sẹ́mi òun ti gbọ́. ìyàwó àṣà ni tabaarakalladhi wasi'a sam'ahu kulla shay títò fún ọlọ́run ọba tó ṣe pé gbígbọ́ràn rẹ̀ ó rọ kiri ká gbogbo nǹkan kò sí ní tọ́lọ́run ọba ò gbọ́ so eléyìí jẹ́ àwọn tá a fẹ́ mú jáde nínú ẹ̀kọ́ tó ń bẹ nínú àyà alákọ̀ọ́kọ́ yìí alladhina yudhahiruna minkum min nisa'ihim. ọlọ́run ọba nígbà tí ọlọ́run ọba sọ àyà kalẹ̀ lérí ti káwọ́lá tó gbé wá bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá ṣàlàyé nípa ìṣesí èyí tó wáyé tó ń bẹnú ìṣesí jàhílíyà ọlọ́run a máa pa àwọn àṣà rẹ pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀nà ìmọ̀ kọ́lọ́run ọba kó gbé òfin mi kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti fi lè parẹ́ àbí kọ́lọ́hún ò tiẹ̀ kọ́kọ́ parẹ́ náà kó tó wá sọ òfin míì kalẹ̀ azihar fífi ẹ̀yìn ìyàwó ẹni wé ẹ̀yìn ìyá ẹni lábẹ́ ìsobìnrin náà di èèwọ̀ fúnra ẹni ìṣesíjà ìlíà ni ìdájọ́ tó ń bẹ fún lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn pẹ̀lú ayatollah ń sọ̀kalẹ̀ yìí haram ni èèwọ̀ ni. E lọ́lọ́wọ́n bá fi sọ ń bì wípé alladhina yuzahiruna minkum ọlọ́run láwọn tí wọ́n ń ṣe sehar nínú yín àwọn tí wọ́n ń fi ẹ̀yìn ìyàwó wọn wé ẹ̀yìn ìyá wọn nínú ẹ̀yìn mùsùlùmí ọlọ́run bá ń dájúdájú àwọn obìnrin yín tẹ́ ń fẹ̀yìn wọn wẹ́yìn ìyá yín ìsọkúsọ lẹ́ ń sọ máa hùn náà máa ti hìn àwọn obìnrin yẹn wọn kìí ṣe ìyá yín ní gbogbo ọ̀nà ọlọ́run ọba sọ jásímán kò sí ní fi jẹ́ ìyá yín wọn kìí ṣe ìyá yín inni ummatuhum ìlàlà ìwàládínàhùn ọlọ́run níṣẹ́ ẹ̀dá wọn ìyá yín mọ̀ ni dájúdájú àwọn tó ń já wọn ìyá yín àwọn náà ni àwọn tó ṣe pé wàládínàhùn tó bí wọn lọ́mọ ìyẹn túmọ̀ sí pé tá a bá rẹ pé ìyá èèyàn lẹni tó bíyàn èèyàn lè pọ̀ àwọn èèyàn tó pọ̀ níyà ṣùgbọ́n ìyá èèyàn gan bí manuel kelman lẹni tó bíyàn definition ẹ̀ yára sọ ń bì ìní huma tó hun ìlàlá ìwàládìnà hun dájúdájú ẹ̀wọ̀n tó jẹ́yà wọn náà làwọn tó bí wọn lọ́mọ. ọlọ́run ọba ní dájúdájú gbogbo àwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ yẹn tí wọ́n ń fi ẹ̀yìn ìyàwó wọn tí wọ́n fi ń wé ìyá wọn pẹ̀lú àníyàn àti sobìnrin náà dèwọ̀ fúnra wọn láyákúlù nàmú kàrọ̀ mìnàlẹ́kọ̀ lè wà ọlọ́run ní tọ́kàn kọ̀ kò bá làákàyè mu kò sì bẹ́sìn mu múnkàrá filákìlì wà múnkàrá fi ṣẹ́rìn ìtọ́kàn kọ́ ni nínú làákàyè ìtọ́kàn kọ́ ni nínú ẹ̀sìn wàzúrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ torí pé ó tọ̀rọ̀ adáyẹ ẹni mà ṣùgbọ́n ká wá fi ìyàwó tá à ń gun orí fi weya eni ẹni irọ́ ń bẹ́ńbẹ́ ìyẹpẹrẹ òbí ẹni ó ń bẹ́ńbẹ́ àìmọ́láka kun pàtàkì tó ń bẹ fún ìyá ó ń bẹ́ńbẹ́ lápèjúwe kéèyàn á fẹ́ bú ẹ abẹ́ẹ̀mú ìtí mò ń sọ yóò ti yìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní ọ̀rọ̀ yẹn burú jáì ẹ̀ ní tìjú orí yóò pé ló jẹ́ máa sọ bẹ́ẹ̀ nígbà tó wá ń fi ẹ̀yìn ìyàwó rẹ tó o gùn tó o lò ó ti fi wé ẹ̀yìn ìyá rẹ ọlọ́run bá ní statement yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ yẹkun munkara mina mi wa zuhura ọlọ́run ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn takò ọ̀rọ̀ tó takò ẹ̀sìn ni ọ̀rọ̀ tó takò làákàyè ni wàzúrọ̀ irọ́ tún ni sóòtọ́ wánu ọlọ́ni òjọra wọn fún owó nẹ́gà fún dájúdájú ọlọ́run ọba aláàánú lọ́lọ́run làáfúwọ́n ọba alámójúkúrò lọ́lọ́run gàfúrún ọba aláforíjì lọ́lọ́run lérí gbogbo ẹni tó bá ti fàyèmọ̀ kan irú wà náà nígbà àjà ìléyà áyà yìí ó ní ọlọ́run ọba ló fi àbùtọ́lá àádáta zihar ọlọ́run ọba fi ba àṣà yẹn jẹ́ ìṣe yẹn ọlọ́run fi bà á jẹ́ ọlọ́run wá ṣàfitì àìgbọ́n àti àìṣe làákàyè sọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ áyà yìí àwọn olùmẹ̀sìn nínú àwọn àfọ onímọ̀ tafsir àti àwọn àfáà onímọ̀ fíkì wọ́n kojú bọ̀ wọ́n fa àwọn fawaid elmiya walfiqiya tó pọ̀ wọ́n fa jáde ń bẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ ó náà ní pé alẹ́dìnà sọ ìrànmínkúnmí ní sáà ẹ̀hìn àwọn tí ó ṣe wípé ẹ̀ ń fẹ̀yìn wọ́n wé ẹ̀yìn àwọn ìyá yín nínú àwọn obìnrin yín àwọn àfáà wọ́n mú jáde wípé ǹjẹ́ ìyá nìkan ni èèyàn lè ṣe nǹkan yẹn fún ni àbí èèyàn tún lè ṣe sí ẹlòmíì tó wà nípò ẹni téèyàn ò lè fẹ́ bí àbúrò ẹni lóbìnrin bí ìyá àyà ẹni bí ọmọ ẹni lóbìnrin sí lè sọ wípé àǹtí àlẹ́yà kàvọ́rì òkùtì sí lè sọ pé àǹtí àlẹ́yà kàvọ́rì jẹ̀dẹ́tì torí báwọn yẹn àwọn yẹn àlè fẹ́ wọn láíláí wọ́n ní sẹ́yìn lè sọ bẹ́ẹ̀ lil ulama fi hadha qawlan ọ̀rọ̀ méjì ni àwọn olùmẹ̀sí sọ lérí ẹ̀ alladina tamassaku bi zahir àwọn tí wọ́n dúró lórí zọ́ìrù àyà yìí zọ́ìrù àyà yìí àwọn tí wọ́n dúró lérí ẹ̀ àwọn sọ wípé ìkan ṣoṣo tá a lè lò ó fún oná níyàwó oná ni ìyá ìkan ṣoṣo náà ni wọn ò lè lò ó fún oktu wọn ò lè lò fún jada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn àfọ́ọ̀lùmẹ̀sìn wọ́n ní béèyàn bá lò fún oktu èèyàn ọmọ ẹ̀yẹ ẹni lóbìnrin àbọ̀mẹ́ni náà pé dájọ́ kan náà ló ń bẹ fún àfọ́wà al'alama sheikh ibn uthaymin rahimahullah wọ́n ní ọ̀rọ̀ kejì yìí ló tẹ̀sùn wọn jù yálà ìyá ẹni lèyàn fi wé ni ìyàwó àbúrò ẹni lèyàn fi wé ìyá àyà ẹni lèyàn fi wé wọ́n ní ìdájọ́ yẹn ó ti rọ̀ mọ́ ìyẹn ló lálàáfíà jù nínú ọ̀rọ̀ bákan náà àwọn olùmẹ̀sìn wọ́n ní ǹjẹ́ ìyàwó ó lè sọ wípé ìwọ ọkọ ọ̀hún o ẹ̀yìn ìwọ ọkọ ó ti di àbíkó tẹ̀sán pé abẹ́ ẹ̀wọ ọkọ òun ó ti rábẹ́ bàbá òun sóbìnrin ò lè sọ ni. So náà tá a bá ní ká gbé báyìí náà tóbìnrin bá sọ bẹ́ẹ̀ náà nǹkan tó o bá tún súnmọ́ abẹ́ rẹ ti dábẹ́ bàbá òun àwọn àfáà lórí abala yìí wọ́n pín sọ́nà méjì ṣùgbọ́n ìpanupọ̀ lọ́dọ̀ àwọn àfáà ń bẹ lórí wípé bóbìnrin bá sọ bẹ́ẹ̀ sọ́kọ rẹ̀ ziharu ò ṣẹlẹ̀ àmọ́ apá kan náà àwọn onímọ̀ wọn lóbìnrin yóò sọ tá a padà àwọn apá kejì náà àwọn àfa wọn ni là kì í ṣe kàfàrà ni ó san yóò san ìtanràn yẹmíìnù ni ìbúra ìtanràn ti zèhárù ọ̀tọ̀ ìtanràn ti yẹmíìnù ti búra ọ̀tọ̀ wọn nítorí pé ááyà yìí ọkùnrin ni ó ní àṣẹ zèhárù nígbàjà ìlígan kò sí lọ́wọ́ obìnrin tóbìnrin bá wá ṣerú bẹ́ẹ̀ a fi sí abẹ́ àyà Qur'an tọ́lọ̀ tó pé yá ayọ́ anabi lima tuharrimu ma ahallallahu laka tabtaghi mardata azwajik. qad faradallahu lakum tahillata aymanikum àìmán lọ́lọ́run ọba pé ìyẹn a jẹ́ wípé abẹ́ ọkọ rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí ó sọ́ di haram fúnra ẹ̀ bìlìyẹ̀mín so ló fi jẹ́ wípé yóò san ìtanràn yẹ̀mín lóbìnrin yóò san kò ní san kàfàrà tó zihar ìyẹn ló lálàáfíà tóbìnrin bá sọ bẹ́ẹ̀ a ní tọkùnrin bá wá sọ wípé ẹ̀yin obìnrin obìnrin òun òun fi wé masina mọ́síná òun mo sì fẹ̀yìn ẹgbẹ́ ẹ̀yin mọ́síná àwọn àfáà ní ṣe mọ́síná ń ga náà tẹ́lẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sí ni. wípé yẹn ò nítumọ̀ ọkàn ọkàn ọ̀ ń ó nìyún thania ìyàwó kejì àwọn sínú gbajúmọ̀ kọjá kéèyàn máa túmọ̀ ẹjá máa pè lọ correct ìyàwó kejì torí pé àwọn obìnrin ti bá fún mọ́síná nítumọ̀ mi wọ́n ní so thania ìyàwó kejì so bọ́ ibi bá tún ilẹ̀ ọ̀tà sí díẹ̀ kẹ́tún tó rí yùn yìí sáníyà òun fi ẹ̀yìn sáníyà òun fi ẹ̀yìn rẹ wẹ́yìn sáníyà àwọn àfáà níyàn ò wọlé o àbí kó ní òun fi ẹ̀yìn rẹ wé ẹ̀yìn bàbá òun àsọ́ọ̀sùn mọ́ bàbá rẹ tẹ́lẹ̀ wọ́n níyàn ò lè wọlé àwọn àfáà wá tún ní obìnrin tí èèyàn fẹ́ fẹ́ kìtìbà ti ṣáájú ṣùgbọ́n ìta kókó igi ò tí ì wáyé bóyá àìsìgbọ́rẹ̀ ẹni yé wá wáyé ọkùnrin báyìí pé tọ̀ pẹ̀lú tó sì ṣeun ẹ̀yìn rẹ̀ dẹ̀ yìí yẹ òun ṣé ìdájọ́ yìí só ṣẹ lórí ẹ̀ àbí òṣẹ ó ń bẹ́nu àwọn àfáà tí wọ́n ní ó ṣẹ lórí ẹ̀ kó tó lè fẹ́ obìnrin yẹn yóò lọ ṣe kàfàrà àwọn àfáà míì nílá kì í ṣèyàwó ẹ ẹ sì wá sọ kìtìbà di akidu kìtìbà ò tí ì sọyàwó di ìyàwó èèyàn torí pé yàwó ẹni lọ́lọ́run pé nínú àyà yìí ọlọ́run ní alẹ́dínà yùzà ìrúnà mikú mí nìsá ìhìm kò sọ wípé min maktubati im kò sọ pé nínú ẹni tá a fẹ́ fẹ́ tí ò tí wọlé sòyẹn túmọ̀ sí pé èyí tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn àfáà òun náà ni wípé téèyàn bá sọ síyàwó àbí ẹnikẹ́ni tó wà nípò ìjẹ́èwọ̀ láíláí sí ni lábúrò níyàá abẹ́ntájọ́ mumú pọ̀ lóbìnrin wípé zahar ó ti wáyé nù ọlọ́run wá sọ wípé ìṣesí yìí nínú tí ó jọ ó jọ wá lójú ni wípé lọ́dọ̀ àwọn àáfàá wọ́n ní ìdájọ́ rẹ̀ ní haram nígbàtí ìdájọ́ rẹ̀ wá jẹ́ haram kí ló dé tàfi mọ́ rí ní báàbù tọ́lák kìtàbù tọ́lák tẹ́ ẹ bá ti wò ẹ́ rí níbẹ̀ nígbà tí nǹkan yẹn jẹ́ haram ṣíṣe ẹ̀dá islam tó fẹ́ máa kọ́ wa pé ká ṣe nǹkan tó jẹ́ haram ni àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa pé zihar ṣẹ̀ríà islam ò fẹ́ ká ṣe rárá bó ti wulẹ̀ wọn ká mọ̀ bá wa ṣe òun ló jẹ́ kí kàfàrà rẹ̀ ó le ipe ọ̀dà torí pé tọ́lọ́run bá sọ pé ẹ má ṣe kọ̀lọ̀rọ̀ sí ń bẹ nínú àwọn èèyàn ọlọ́run wá fi òfin lé pé ẹni tó bá dẹ̀ ṣe nínú yín ìtanràn tí ó sàlélẹ̀ ní tó jẹ́ wọnú fíkì òní ìtanràn yẹn kàfàrà yẹn ló gbé wọnú tíra àfikún tí ìbá lọ ṣe bẹ́ẹ̀ ni kò ní sí ìtìfàtù fún rárá bó ti wulẹ̀ ọmọ ló fi jẹ́ pé gbogbo ìran tọ́lák sàṣàlẹ̀ yìí tànàbí ò ṣe ń bẹ̀ àyàfi zihar ànàbí ò ṣe zihar ànàbí ṣe tọ́lák tọ́lákù rọ́jìn ànàbí kọ́yàwó ẹ̀ lọ padà pọ̀ wọ́n padà ànàbí ṣe ìlà èyí náà wáyé ṣùgbọ́n ìta ń pè ní azihar kò wáyé lọ́dọ̀ ànàbí sallallahu alaihi wasallam torí pọ́lọ́wọ́n ọba òfin ròyìn dáadáa ròyìn zihar ọlọ́run ní àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ layakuluna munkaram minal qawli wa zura ọ̀rọ̀ burúkú ò ní wọ́n ń sọ lẹ́nu ọ̀rọ̀ irọ́ ni wọ́n ń sọ wa inna Allah afuwana ọlọ́run á ní àwọn tó bá ti wá dẹ́rú ẹ̀ wò tí wọ́n bá ti ṣe é rí tí wọ́n fẹ̀yìn ìyàwó wọn tí wọ́n fi wẹ́yìn ìyá wọn níta ìmọ̀ kan tí wọ́n bá ti wá lọ tí wọ́n bá ti fìgbà ìmọ̀ kan ṣe ṣáájú kídàájọ́ tó dé làáfúwọ́n ọba alámójúkúrò lọ́lọ́hún nga fún ọ́rọ́ ọba aláforíjì lọ́lọ́hún ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lórí abala yìí wọ́n tẹ̀yàn bá sọ wípé abala ara ń kọ́ pé irun rẹ̀ bíi tìyà hàn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ hàn ká má lọ bí àwọn tàfàṣìlì yẹn púpọ̀ almuhim zihar ìṣesí kan ní islam lòdì sí ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí òun ló wá fà á tó fi jẹ́ wípé ká mọ̀ bá a wá ṣe ni ìdájọ́ tó ń bẹ fún kàfàrà ìtanràn ẹni tó bá ti lè ṣe ló jẹ́ kí ìtanràn rẹ̀ ó le bẹ́ẹ̀ àti láti lè máa jẹ́ kéèyàn ó lè máa kó búrèkì ẹnu téèyàn bá ń bínú nítorí pé tó o bá mọ̀ ìdájọ́ tí ń bẹ lẹ́yìn ẹ̀ ó ronú lẹ́ẹ̀mejì kó tó dá ìlórí ahọ́n rẹ̀ ìṣesí yẹn wọ́pọ̀ níṣesí ní àsìkò jàìlíyà tàbákan ti sọ ó parí nù kò sọ́nà àbáyọ mọ́ tàbá ti ń bínú tàbá ti sọ ó parí ìyàwó yẹn sí ìyàwó ẹ̀ mọ́ ni bá fi wá sọ wípé ẹnikẹ́ni inú yín tó bá ṣèṣì jáde lẹ́nu ẹ̀ ìtanà tí ó sàn ni so tó kálukú bá ti wá mọ ìtanà tí ń bẹ ń bẹ ronú lẹ́ẹ̀mejì kó tó lè ṣe zahar walladina yuzahiruna min nisa'i فتحرير رغبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير ọlọ́wọ́ bá ní walladhina yudhahiruna min nisa'ihim thumma ya'uduna lima kẹrẹ àwọn èèyàn kan tí wọ́n ń fi ẹ̀yìn àwọn ìyàwó wọn wé ẹ̀yìn ìyá wọn thumma ya'uduna lima qalu wọ́n ti wí tán yálà ó jábọ́ lẹ́nu wọn ni wọ́n wá fẹ́ tún padà sọ́dọ̀ àwọn ìyàwó náà ọlọ́run ọba ní kí wọ́n tó lè lẹ́tọ̀ọ́ sí ìyàwó ọ̀hún àbí kó tó di páwọn ìyàwó yẹn lè lẹ́tọ̀ọ́ sí wọn fatahri rọkọba ìtanràn àkọ́kọ́ ó náà ni pé onítọ̀hún yóò bọ́kùn lọ́rùn ẹ̀rú rọ́kọ́bà tí ẹ̀rú kan ìyapa ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní ṣe kó jẹ́ ẹ̀rú mùmìnì ni àbí wọ́n bẹ̀rù àwọn àfa àwọn ní ọlọ́run wọn àtìlákọ rẹ̀ ó sọ mutlak ṣùgbọ́n àwọn àfa wọn lọ kọ̀yádà rẹ̀ pẹ̀lú àwọn kàfàrà ti bòmí tọ́lọ́wọ́n ọba ti ṣe wáṣfù rọ́kọ́bà yẹn bil iman pé almuhim ó dáa púpọ̀ bó bá jẹ́ pé ẹrú mùmìnì téèyàn bá rí kéèyàn lọ bọ́kùn lọ́rùn ẹrú ẹni tí ó bá lágbára láti ṣe mí kọ́bílẹ̀ ayẹyẹ tàmẹ́ ṣáájú kẹ tó lè bá irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lásìpọ̀ àbí dàwa ìlìjìmá àtàmẹ́sá òun náà ni ìfararora ẹni kódà kí ìbáṣepọ̀ mọ́ wáyé ó sì lè wáyé torí pé tọ́lọ́run bá ń lo àwọn kẹlmẹ́ẹ̀tì nínú kùrán ọmọ tí ń lò ó sì máa gbé kalẹ̀ tí ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ọba tí máa tijú ni nínú alukóran látòkèdélẹ̀ ọlọ́run ò la ọ̀rọ̀ ìbánira ẹni lásìpọ̀ mọ́lẹ̀ kò la jìmọ́ òun mọ́lẹ̀ nínú kùrán. ìmọ̀ kó pè ní rọ́fàs àbí kó pè lórúkọ mi à ń yàtà mọ́ sá ọlọ́run ọba ní kí ọkọ kó tó lè padà lẹ́tọ̀ọ́ lẹ́ni tó wọn àtìyàwó rẹ̀ ọjọ́ lásìkò àbí jọjọ sí é lẹ́yìn ìgbà tó bá ti ṣe zihar tó ti fẹ̀yìn ìyàwó tó ti fi wé ẹ̀yìn ìyá rẹ̀ ọlọ́ni àkọ́kọ́ ìtanràn tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó san fatahriru raqaba onítọ̀hún ó ṣe kíni o yọ lọ bọ́ okùn lọ́rùn ẹrú ọlọ́run ọba lẹ́yìn tá ń sọ yìí wáàsí ni à ń ṣe fún yín dájúdájú ọlọ́run bima ta'maluna khabir gbogbo tí kó wá ń ṣe níṣẹ́ pátá khabiru lọ́lọ́run ìtumọ̀ khabir àwọn àfáà ń wò lọ sí aslu ishtiqaqiyya méjì ṣé aslu khabiru ṣé látara alkhabaru ni àbí khibra tó bá yẹ pé látara alhabaru ni ajẹ́pọ̀ ọba khabiru tí ó fúnni nírò aláwásùnù fa'il ismul fa'il mubalaga khabir khabir ṣùgbọ́n khibura òye experience ló fà á táwọn afáàfin sọ wípé kátùmọ̀ rẹ̀ lọ sípìlẹ̀ khibura òun ló wà ámùjù wà aslam nítorí wípé ẹni tí ó fúnni nírò nípa nǹkan náà ó ní khibura nípa nǹkan yẹn ni. Khibura, ló jẹ́ pé tá a bá túmọ̀ pé ọlọ́run kàbírú ọba tí ó fún un nírò kò kú tó dáadáa jọ ọlọ́run bí má ta mẹ́lùú náà kàbí dáadáa ọlọ́run gbogbo ń ń ṣe pátá ó yí ọlọ́run ọba sí ẹni tí nǹkan bá ti yé sí yóò lè fúnni nírò bó ti tọ́ àti bó ṣe yẹ fàmánlám yájiri fásúyà àmúṣàárẹ̀ yìí ní mú tata bí àyìn. fàmánlám yájiri fásúyà àmúṣàárẹ̀ ọlọ́run ọba ní ẹni tí ò bá wá fàmọ́nlámúyẹ̀ jídí ẹni tí ò bá níkápá abẹ́ni tí ò bá rí ẹrú ẹwọ ọlọ́run ọba tó àlàyé alámọ̀mọ́ni kálákọ̀ wọlé tí fúlù kàbí ọlọ́run mọ̀ wípé àsìkò kan mọ̀ lásìkò táwa wáyé kò sẹ́rú gbogbo dẹ́ bá ń pèlè ẹrú irọ́ ni ẹrú ti ní definition ní Islam ọ̀rọ̀ kí wọ́n lọ jagun Biafra wọ́n kó ẹnìkan ìyẹn ìṣẹ́rú ṣẹ́rẹ̀ nínú ìsìlá ṣẹ́rẹ̀ kì í ṣẹ́rú torí pé ẹrú gbúdọ̀ àkọ́kọ́ definition ogun yẹn gbúdọ̀ kọ́kọ́ jihad ogun ẹ̀sìn ẹni tá sì mú lẹ́rú ó jẹ́ so ogun Biafra ṣe jihad islamic àwọn alogun Biafra olóró obìnrin kan mú wálé ọ̀rẹ́ rú mú wálé láàárọ̀ kì í ṣerú nìyẹn mọ́lá káàtì mi kọ́ lásìkò tá à ń sìn o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ń sìn kò ọlọ́run ti wá mọ̀ pé kò sígbà tí ziaru ní kùránì fi yàtọ̀ sí gbogbo òwe táwọn èèyàn ń kọ torí pé àwọn èèyàn ò lè mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run ní fáwọn ńlá mu yẹ jìd ó ṣeé ṣe kó mọ̀ sí ẹrú kí zaaru ó sì wáyé ẹni tí ò tẹ́ ẹ̀ bá wá rí ẹrú àbí ò ní kápá láti lọ bọ́kùn lẹ́rùn ẹrú ààwẹ̀ ò lè tán lẹ̀ ẹrú lè mọ̀ sí ṣùgbọ́n ààwẹ̀ àti gbààwẹ̀ ìyẹn ò lè tán lẹ̀ fasiyamu shahraini mutatabi'aini min qabili an yatamassa ọlọ́run ní kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó lọ gba àwẹ̀ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé àwọn àfáà ní kí lórí tọ́lọ́run tó pé mutatabi'aini torí pẹ́lú mi ń bẹ ó lè lọ gba muharram ẹ̀dàkùn ẹjẹ́ ń fi sọ́fàrù sinmi ná tọ́ba ìrọ̀bí rẹ̀ awal ìgbà kejì ọlọ́run là kódà àwọn àfáà sọ wípé wa in aftara bi udhirin aw safarin yabda'u min jadidin aw marad ó síkì láàrin ẹ̀ ó travel láàrin ẹ̀ yóò tún sẹ̀bẹ̀rẹ̀ ni ṣé àwọn kẹ́rọ̀ mọ̀dánù bá a bá ti èyàn dẹ̀ ọkàn yẹn padà ni yóò tún sẹ̀sẹ̀ bẹ̀ ṣé wọ́n lọ fẹ́ ṣe sihar yabda'u min jadid yóò sẹ̀bẹ̀rẹ̀ ni ọlọ́wọ́n bá ní tí ò bá ti lè rókùn bọ́ lọ́rùn ẹrú kó sì lọ gbààwẹ̀ odidi oṣù méjì mútátà bí àìn ní mẹ́ǹkan bí lè àìn yàtà mẹ́ kó tó lè fọwọ́ kan obìnrin náà ọlọ́wọ́n bá ní ẹni tí ò bá wá lágbára láti lè gbààwẹ̀ pẹ̀lú ń fúrù ta bá gbà wọlé kìí pé jẹ́ ìpolówó lèmi mi ò lágbára wẹ̀ láà oní àbára rẹ̀ ò yá kódà masala yẹn tún lágbára débi pé ẹni tára rẹ̀ ò yá tó ti bẹ̀rẹ̀ awẹ́ tó ti wá gbà ẹni tára rẹ̀ ò yá tó wá ní ẹjẹ́ ń bọ́ ó bá di bí ọjọ́ kejì ó bá lálàáfíà ó sì ti fẹ́ ó ti lọ àwọn ti fẹ́ bọ́ aláìní ó ti fáwọn èèyàn bíi méjì lóúnjẹ àlàáfíà bá dé ṣé ni àbí ṣe so famalami ẹ̀jí ọlọ́ni ẹni tí ò bá tún wá lágbára yẹn tí ò lágbára àti lè gba àwẹ̀ fáyín tẹ àmúṣe famalami ẹ̀sítẹ̀tì ẹni tí ò bá lágbára àti lè gba àwẹ̀ fáyín tẹ àmúṣe tìǹà mìsìkìǹà kó bọ́ àwọn aláìní ọgọ́ta ẹnì kọ̀ọ̀kan yóò fún ọ lóúnjẹ tó ṣe déédéé múdù méjì méjì ìlàjì sọ́ọ̀rù sọ́ọ̀wù kan sì ń jẹ́ arbatu amdad múdù mẹ́rin ni sọ́ọ̀wù kan yóò fún wọn ní nisfu sọ́ọ̀ìn ìyẹn ń túmọ̀ múdù méjì múdù méjì lọ́nà 60 ó jẹ́ 120 múdùs kò gbúdọ̀ wá ṣe pé mọ́ra búrẹ́dì àtàkàrà là in tí ó fi bọ́ ẹnì kọ̀ọ̀kan wọn ó gbúdọ̀ oúnjẹ yẹn gbúdọ̀ ṣe sáìsì múdù méjì ìmọ̀ kó gbé fún ní tútù àbí kó ṣe fún kó wá ṣe bẹ́ẹ̀ fáwọn aláìní 60 èyí ló kún kéré jù gbẹ́n tí ó bá lágbára àti lè ṣe yẹn ọlọ́wọ́n bá ní àmàmà ṣe bẹ́ẹ̀ láàmù yẹn láàmù ta lílù ní lìké in tó já fẹ́ fi mú yín dánrin bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀lẹ́ mọ́ ọlọ́run lọ́lọ́run kẹ́ẹ̀lẹ́ mọ̀ wípé the only legislator tẹ ẹni tó lè ṣòfin kìí ṣe àṣà jàìlíyà kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé ẹni tó lè ṣòfin tó fi rẹ̀ ó sì máa jófin òun nìkan lọ́lọ́run lítúmínú kẹba lè nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ kí ẹ̀sìn lè máa kọminú kí lọ́lọ́run wí kí lànàbí wí kẹ tó dáwọ́ lé nkankan òun ló jẹ́ kófin náà ó le tó bẹ́ẹ̀ àti láti lè protect interest àwọn obìnrin àti láti lè protect dignity àwọn òbí tí wọ́n bí wa pàápàá jùlọ àwọn ẹ̀yà wa ọlọ́run nídìí tá a fi ṣe bẹ́ẹ̀ nìyẹn dálékálé tó mìíràn billahi wa rasuli wàtílkà hududullah ọlọ́run ní àlàtọ̀ ọlọ́run nìyẹn ọlọ́run bá a ṣe wá sọ́hun àfùmọ̀ fi ṣeré kì í sọ̀rọ̀ àwàdà ó ti di hadu àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n bá ń bọ̀rọ̀ ọ̀pọ̀ bá ní o ó dà gẹ́gẹ́ bí kéyìn ó out of band sẹ́wọ̀n kí n tó bá rí lẹ́yìn ìgbà tó bá kọjá abẹ yẹn kò sí kéèsì kankan nígbà ọlọ́run ọba àbíjọ èyí tí mo sọ èyí wáti lè ka hududullah in tó jó wọnú fíkíù nìyẹn aslan haram ni ṣùgbọ́n tó bá lọ kó sínú ẹ̀ ìtànà tí ó san láti gbà náà táyọ̀ òfin ní dáyé yí padà lè ka ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá wá lòdì sí tọ́lọ́run tí wọ́n wá ń mú mu rárá nínú àṣà yìí tọ́ ní àṣà àtàwọn làwọn ó tẹ̀lé ọlọ́run rẹ̀ ànábì fi wọ́n lẹ̀ kí ni ìdí tọ́lọ́run bá fi sọ bẹ́ẹ̀ nítorí pé nínú ṣẹ̀ríà kò fẹ́ ṣe hádù fún nǹkan yẹn tàzírù ló wà ẹlòmí lè lágídí pé ẹ̀hún ò dẹ̀ ní sí ìwọ ìyàwó mi jẹ́ ká understand ara wa tó ti yé kò sí kí nígbà bàbá kú gbé lọ ta ẹnì kò kú nímọ̀ pa aṣọ nǹkan kan ọ̀rọ̀ àti ẹ̀hún kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn gba ah, sàánù mi obìnrin yìí àwẹ̀ ah, sixty days àwẹ̀ ah, pààyàn ni ọ̀dà mo mo sàánù yìí ẹ má jẹ́ nìkan o. tó bá lọ ń rún láàrin ara wọn bẹ́ẹ̀ káfírí na adáàbò na àlì ìyókù dídọ́ gbé wọn ò lè mú jẹ tí wọn bá tán yẹn na adáàbò na àlì. gbọ́ eléyìí kó tiẹ̀ sáwọn mẹ́mi wà nílé àwọn mẹ́mi ṣẹ̀ṣẹ̀ jáde sí ni dèdè ní alákọ̀wé èèyàn bá mọ ìdájọ́ zihar a sọ pé ó ti ṣe zihar pẹ̀lú pópè mọ́mí báyẹn o ṣùgbọ́n èèyàn onídàwò bó ti wòlẹ̀ kó mọ áyà yìí kí ni àwọn durus èyí tó ń bẹ́ńbẹ́ àwọn ẹ̀kọ́ tẹ́sìn fẹ́ kọ́ wa àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tẹ́sìn fẹ́ kọ́ wa ó náà ni wípé ọlọ́run ọba ó gbé ìtanràn kalẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ ìtanràn yẹn kó lè máa jẹ́ ìzọ̀tán líli mutasarri'in kó lè máa jẹ́ wáàsí fẹ́ni tí ẹnu rẹ̀ ò ní bírèkì kó lè máa jẹ́ wáàsí fún ẹni tí ẹnu rẹ̀ ò tí kì í ro ẹ̀yìn kó tó wùwà man qaddama aqlahu ala lisanihi inda nutuk walmugaffal wa ghayrul aqil man qaddama lisanahu ala aqlihi inda nutuk aw inda kalam wọ́n lẹ́yìn tó jẹ́ ọlọ́gbọ́n hakim ọ̀jọ̀gbọ́n ó ń lẹ́ni tí làákàyè rẹ̀ máa ṣáájú ahọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ làákàyè ó ṣáájú ahọ́n lẹ́ẹ̀fì máa rọ́pọ̀lọpọ̀ àwọn mìíràn bá jọ́jọ̀gbọ́n ẹ rò pé kò gbé èbó ni professor mi uh, what uh, we ọmọ tí ń sọ kì í ṣe pé kò lè sọ farafara ṣùgbọ́n mọ implication gbólóhùn kọ̀ọ̀kan èyàn ń sọ Yorùbá lọ pẹ́tọ̀ àwọn bàbá tí wọ́n jókòó àkí wọn ọlọ́run tó pọ́n wọn lé ọlọ́mọ yẹpọ̀nà láìláì bó tilẹ̀ jẹ́ pé sórí bó tilẹ̀ jẹ́ pé òun gbogbo etí ó fẹ́ retí tí ó tẹ̀lé ìyẹn ń bẹnu tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sí yóò mọ̀ etí ó fẹ́ gbọ́ bó jẹ́ pé kí ló fẹ́ tẹ̀lé bó jẹ́ pé ẹni dáadáa ni wọ́n kò sí <laughs> ẹni yọ sọ pé bẹ̀rù mi ló fi gbé yẹn mi ó ní nǹkan tó fẹ́ sọ lọ́kàn ó ká gbọ́ Yorùbá ká sì gbédè ẹni tí kò ní làákàyè ẹni tó ní làákàyè làákàyè máa ṣáájú ahán tí làákàyè bá ti wá ṣáájú yuniru akilu tọ̀rí kọlì lìsàn làákàyè ni ọmọ tanná sójú ọ̀nà tó yẹ kí ahọ́n ó gbà bí n má gbé báwọn má lò gbólóhùn torí gbólóhùn tó fẹ́ lòun ó ní ìtumọ̀ tó pọ̀ wọ́n lè sì gbọ́ lò báyìí lò báyìí lò báyìí nínú ẹ̀kọ́ tí aya yìí fẹ́ kọ́ wa nìyẹn a sì gbé ìtanràn kalẹ̀ bóyá yóò lè jẹ́ wá sí fún ẹni tẹnu rẹ̀ tí ń yọ̀ ẹni tí kì í ro ìntọ́rọ̀ lè bí kò tó sọ̀rọ̀ eléyìí ó fi sọ́dọ̀ àwọn obìnrin púpọ̀ kọ́lọ̀n kọ́ ṣàánú ẹlẹ́ẹ̀kejì ó náà ni wípé kó lè máa jẹ́ rọ̀díàn liman waqa'a fi kó lè máa jẹ́ àti wagbo dẹ́kun fún gbogbo ẹni tó bá ti kó sírú ìṣesí bẹ́ẹ̀ pé láyé òun ò tún dánrú ẹ̀wò mọ́ bẹ́ẹ̀ nìkan bá ti ṣe tọ́sàn tanran ẹ̀rí tán bá ń fi nǹkan yẹn ṣe fáàrí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ̀họ̀ bákan náà nínú àwọn durus tó wà ń bì ó ní wípé Islam fẹ́ dáàbò bo iyì obìnrin tí ò bá sí yẹn ni àwọn obìnrin ó kàn máa jáde nínú ilé ni bọ́lá sìn gbogbo ti fẹ̀yìn ẹwẹ́yìn ìyá kò sí kò sí ẹ̀sọ́nà àbáyọ mọ́ lẹ́yìn àwọn ọ̀bá torí pé bá a ṣe sọ̀n tí ó lọ sí kàfàrà ni wàláì àwọn èèyàn ní ẹ wo tọ̀láàkì gan ẹnu pé kò sí kàfàrà ń bẹ̀ sàmàlẹ́kùn mú ẹbẹ̀rẹ̀ ìdà mo jẹ́ ẹ sàmọ̀ ìdà èmi náà ń bọ̀ níbàyí ẹbẹ̀rẹ̀ ìdà ẹbẹ̀rẹ̀ ìdà ẹbẹ̀rẹ̀ ìdà níbi bó ní ṣe bá a jọ rẹ́rìn ká tó kọ́ ni ìdà tó o mọ̀ kan bẹ <laughs> níbẹ̀ ni ó ronú lẹ́ẹ̀mejì ó tó máa sọ bẹ́ẹ̀ so lóbi jẹ́ pọ̀rọ̀ ti zihar láti rí pé ẹni ti mọ̀ dájọ́ zihar kó wá máa sọ́ra láti ṣe zihar láti lè dáàbò bo iyì àwọn obìnrin tẹ́nìkan bá ń sọ lẹ́ni pé islam ò kún obìnrin lé islam ò bọ̀wọ̀ fóbìnrin ẹ mọ̀ pé ní ẹ̀sọ́ ala láti lè dáàbò bo iyì àtàpọ́nlé àwọn tó bí wa àwọn ìyá wa torí pé èèyàn ò lè sọ pé ẹ̀rẹ́ nu ẹ̀bọ̀kúbọ̀kú bẹ́ẹ̀ nu ìyá òun nígbà tó ò lè sọ bẹ́ẹ̀ kí ló dé tó fáwọn fi obìnrin tó ń gorí rẹ̀ tó ń fi wẹ́yìn ìyá rẹ̀ ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn ìwà àìlẹ́kọ̀ọ́ gbà òní ẹ̀sìn rẹ̀ nu ẹ̀gbọ́n sì sira awó ẹgbẹ́ kan bí ẹnu mọ́ àwọn tó lè sọ bẹ́ẹ̀ Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ èyí ń kéré láti bẹ̀yẹn ni ká ti mú ẹ̀kọ́ yẹn lọ nínú ọ̀rọ̀ sáwọn ìyá tó bí wa nínú ìwà sáwọn ìyá tó bí wa ìyá ìtòkó là wala àtẹkù làwọn ọmọ òfò torí pé Islam fẹ́ dáàbò bo iyì ìyá wa kó kàfàrà. قولا كريما ولا تقل لهما اوف ولا تنهرهما وقل لهما قولا كريما ọlọ́run mẹ́jà àṣẹ lọ látara àwọn àyà tó bí wa torí pé kí ni ìyá fẹ́ rò tí ò rí rò jàmá rọ́wà náà níyàwó láàrin ikú àti ìyè lẹ́nìkọ̀ọ̀kan wá fi wáyé látọ̀dọ̀ àwọn ẹ̀yà wa gbọ́n bí wa tán lára wọn tó wálẹ̀ lójú wọn tó balẹ̀ tún ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ àmọ́mú tọ́jú wa kódà ọ̀pọ̀lọpọ̀ bàbá jókòó yìí tán bá fẹ́ láàmú ọmọ ọmọ tí ò tí lọ dé wọ́n gbélé ọlọ́wọ́ Ebe bá gbọ́mọ lọ́wọ́ ó rí parọ́ ó ní ọ dọ́kùn tètè bíi pé ọkàn lọ́wọ́ èèyàn bíi pé rẹ̀ ó ẹjọ́ ó ṣe súnmúsúnmú dáadáa kéèyàn tó èmi ọmọ tẹ́lẹ̀ nu o bíi pé yóò ìyá ó sì máa gbé wa lọ ọbẹ̀ yẹn nítorí ọ̀tọ̀ níbi tá à ń lọ nítorí pé ọlọ́run fẹ́ protect àpọ́nlé àwọn wa ọlọ́run gbé kàfàrà tó sọ ẹnu ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó máa jáde tó lè mú àbùkù báyà tó lọ́lọ́run wá sọ pé layakuluna munkaran min alqawl ọlọ́run sọ pé munkar ni ọ̀rọ̀ kò bá kùn gbé ni téèyàn bá ń sọ ọdún gbólóhùn bẹ́ẹ̀ pé ọ̀fẹ́ ẹ̀yìn ìyàwó o tún wá rẹ̀ ní ìyá tó bí ọ òun ló wá ń fi ẹ̀yìn yá rẹ̀ wé á ń bèlè nǹkan sí ẹni tó wá ń nà yẹ ẹ má ẹ má bínú mi ò sàdédé gbáyín létí ní tí wáìfù mi sọ fún mi ni èrò wáìfù mi wọn sàdédé bínú téèyàn ò bá ṣẹ̀ ẹ má bínú èmi ò ní wáyé mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ fọwọ́ bí ọwọ́ gbé ìyá rẹ̀ ní bá wí ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ní walil kafirina adhabun alim innal ladhina yu'adduna Allaha wa rasulahu kubitu kama kubita alladhina min qablihim wa qad anzalna ayatin bayyinat وللكافرين عذاب مهين ọlọ́run ọba tún ń bọ̀ wá sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní iná lẹ́dínà yuhadduna Allaha wa rasulahu ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n ń lòdì almuhadatu onáà ní almukhalafa walmushaqa yushakiki Allaha kéèyàn sọ pé tọ́lọ́run ní pé rárá ibi tẹ́mi ọgbà rẹ̀ muhalafa ni ìyá tó ń kí tọ́lọ́run bá sọ̀rọ̀ pé ẹ̀sán tọ́lọ́run àti gbọ́ ọ̀dà àlò yọ̀hádùnà ni ká sọ fún yàn pé bọ́lá ń ṣe wí bánábì ṣe wí ni pé tọ́ ṣe rí ní profession tàwa ní fíìlì tàwa èyí tẹ́ ń sọ yẹn ó wà bàbáríkì kò sí tó jọ bẹ́ẹ̀ àwọn olè nù muhalafa ni ọlọ́run ọba ní gbogbo ẹni tó wá nírú ẹ̀ lọ́wọ́ pátá iná lẹ́dí iná yóò há dùn lọ́wọ́rọ́ sọ kẹ́lẹ́ mi ká ah, èwo lọ́wọ́ lè ṣe torí pa ní àfẹ̀yìn ẹ̀wé kínní sẹ́mi pé ní táwọn sọ díẹ̀ pé ní tó lọ́ ń kọ́rọ̀ òye tẹ́ bá sọ ilé ìlójú ẹlòmí ẹlòmí ah ṣé mo ṣe sì náà ni ah ṣe bẹ́ẹ̀ mo lára mi ní tó bá sì mo lè fẹ́ nu ara mi sọ ah, ẹ̀sìn gan ọlágbára o ọlọ́run ní ẹlòmí yóò nígbà ẹ̀ má lè yàn kó nu ẹ̀sìn náà gbogbo eléyìí ti le jù ọlọ́run ní gbogbo àwọn tẹ́ bá sọ òfin ọlọ́run ọba fún yálẹ̀ èyí tá a sọ yìí àbí míì náà tí ẹ̀mí wọn takò tẹ̀mí wọn lòdì sí tí wọ́n fi ṣe sí lòdì sí ẹlòmíì ò ní fẹnu sọ ṣùgbọ́n yóò fi ṣe sí sọ kódà ẹlòmíì tẹ́ bá ti wojú ẹ̀ rí nínú ojú ẹ̀ wípé ọkàn rẹ̀ lòdì sí ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá wá ń lòdì sí tọ́lọ́run àti tòjíṣẹ́ ẹ̀. alkabutu òun náà ni azalla walmaskana ọlọ́ni kùbìtú wọ́n yẹ̀yẹ́ láyé káàmà kùbìtú alladhina min qablihim gẹ́gẹ́ bí àwọn tó ṣáájú wọn náà àwọn Yahudi àtàwọn Nasara bí wọ́n ṣe yẹ̀yẹ́ gbogbo bá ṣe lágbára tó agbára wọn ò jámọ́ nǹkan kan yukhribuna buyutahum bi aydihim wa aydil mu'minin fa'atabiru ya ulil absar gbogbo báwọn yahudi mọ̀dínà ṣe rò páwọn jẹ́ nǹkan tó bànú kọ ìnàkọ́ bànú kùrẹ́vọ̀ bànú nàvír ọlọ́wọ́n bá náà lé wọn kúrò mbẹ̀ láì bá wọn jà yukhribuna buyutahum bi aidin wa aidil mu'minin wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ara wọn wọlé ara wọn a mùsùlùmí ẹ tó fẹ́ wọlé náà bí ọyà ẹ wọ́n wọlé abẹ́ wò fa'atabiru ya ulil àwọn yahudi dẹni yẹ̀yẹ́ ọlọ́run ọba ní kàmá kúbítà lẹ́dí iná mi ń kọ́ in tó sọ àwọn yahudi dẹni yẹ̀yẹ́ ni pé wọ́n gbọ́rọ̀ ọ̀tọ̀ lọ́wọ́n òló yahudi nímọ̀ wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò tẹ̀lé wọn ò gbà fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní kúbìtú kẹ́límà kúbìtú nínú èdè ọlọ́run ọba ọba tó ga lọ́lọ́run tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nínú alukur'an àwọn tó bá mọ ìfúntẹ̀dọ̀ èdè lárúbáwá wọ́n ó tún máa mọ pàtàkì àgbékalẹ̀ alukurahani èyí tó tayọ ojú ẹ̀ torí pé ọlọ́run ọba ó pé ùdílù oníkúbìtù alikabutu òun tó kọjá ojú ẹ̀ tó pé gbàmí ń bẹ èèyàn lè ṣe nǹkan kan kó ikú wọ̀ lọ fọwọ́ ara rẹ̀ fà á kí ìyẹ̀pẹ̀rẹ̀ ọbọ̀ ṣùgbọ́n tán bàtà rẹ̀ àbùkù yẹn wọ́n bí ìgbà tí wọ́n lu èèyàn tán tó wọ́n á lọ sọ sínú odò àbùkù. tí wọ́n tún wá sọ́nù kànga àbùkù tí wọ́n tún wá fi kọ́fà àbùkù tá fi dé kànga kúbìtù ọlọ́run níra ànábì fi wọ́n lẹ̀ mọ́ dára ẹ̀ láwọn sọ ní gbogbo ẹni tó bá lókùbi tó rìn ẹni tó bá tó rìn lẹ́dẹ́ ìnàmí ní ayẹyẹ wọn wọn ò ní jẹ́yàn wọn parẹ́ kàmọ́ kò bí tó aládìínà mi ń kọ́ bílẹ̀ gẹ́bà yìí sáwọn tó ṣáájú wọn náà aláwọ̀ bá ní kílẹ̀ tó ń fẹ́ àlàyé láti sọ̀kalẹ̀ yìí pákọ̀dẹ̀ anzalina ayatin bayinat àwọn àmì àwọn ọlọ́run ọba tó fojú ẹwọ bọ́lọ̀ ti ṣàlàyé kò rújú kò sí ambiguity kankan kò ní ìdíkọ́ ọlọ́gbẹ̀dẹ̀ chanari kó o tó gbọ́ fàmílámìyẹ jídí o tún sọ báyìnàt àsàlàyé ìtanà bó ṣe sàtànà ọlọ́wọ́n bá ní nàádá mohin ọlọ́wọ́n ní gbogbo àwọn kèfèrí pátápátá ìyà tí máa yẹ̀yẹ́ ẹni ìyà tó ní ìhánànú tí máa yẹ̀yẹ́ ẹni tí máa tàbùkù ẹni òun láàfin fún wọn áyà yìí nínú àwọn fàwáìd tààrí mú jáde ń bẹ́ẹ̀ Akọkọ òun ni pọ́lọ̀ kìlọ̀ fún wa níbi kéèyàn ó mọ òfin ọlọ́run ọba kan kíyàn ó wá dijú gbáì sí kíyàn léèyàn nílò kíyàn ó pẹnu bẹ́ẹ̀ lómi ṣe máa ti gbogbo ẹ̀ ló lè ṣùgbélé kò lórí èyí ọlọ́run kìlọ̀ fún wa lérí ẹ̀ kíkó wá sọ́ra lórí àwọn òfin ọlọ́run bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó ń ọlọ́run ọba ń jẹ́ kó yẹ wa wípé ẹ̀sìn téyìn ó gbedéwájú ọlọ́run tí ó fi rí yọnú ọlọ́run tí ò bá ti sáṣẹ ànábì lérí ẹ̀ òtún bá ń tẹ́ni lọ́lọ́run fi sọ pé ó fi sí ọlọ́run ò sọ pé bá ya pa ọlọ́run nìkan ó fi rọ̀súlù sí so ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá ń sọ pé bóun anabi lórí gbogbo nǹkan tá a bá dáwọ́lé bákan náà ọlọ́run fẹ́ jẹ́ kó yẹ wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbógun ti tọ́lọ́run ẹ má ṣe pè fún kúbìtù kàmá kúbìtà alladhina min qabl afáwá sheikh islam bin Taymiyyah rahimahullah ní àsìkò wọn ibn makhluf a máa gbógun tì wọ́n bí wọ́n bá sọ̀rọ̀ kan yóò takò wọ́n ó nímọ̀ o bẹ̀t ó sì jẹ́ pé Ibn Taymiyyah àná mọ̀sọ̀ gbélé ó rí pé ṣàbíyà ń bẹ àwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé Ibn Taymiyyah ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ìwọ́lọ́wọ́ ti parí ọ̀rọ̀ rẹ̀ ní Kùránì kúbi tí ó ká máa kúbi tẹ̀lẹ̀ dì wọ́n gbàgbé ẹ̀ sẹ́nìkan gbókò ẹ̀ ìgbà Ibn Taymiyyah àgán bẹ láyé ẹnì kó gbókò ẹ̀ à ń bèrè tà sí pé kó lè ní azar bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbógun ti ẹni ọlọ́run ẹni tó yẹ pé lórí òdodo ló dúró lé lórí tó bá níbi okùbi tí ó rìn kódà kó sọ bá àlùkò ṣe pírẹsidẹ́ǹtì tá a bá gbọ́ ìtàn tó ṣẹlẹ̀ ní Libya lérí ìyà tí Gaddafi tó fi jà àwọn àfa àwọn àfọ̀nsún náà ń bẹ èyàn wà lọ sínú ayà pé kúbi tó kàmá kúbi tá lẹ́dí iná mi Mubarak ńkọ́ ìyà tó fi jà àwọn àfọ̀nsún náà ń kúbitù kàmá kúbità lẹ́dí iná mi ń kọ́bílẹ̀ bó ṣe mọ́ rí nìyẹn ọba ọlọ́run tàná yẹn náà ní bẹ̀dẹ̀ ní eléni so ló fi jẹ́ pé tẹ́nì kódà kó so bá a lú tọ́ba ti ní ààyè ò ní sí fún tọ́lọ ẹfílẹ̀ àwọn tó ṣáájú ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ó níbi tọ́lọ àwọn já sí ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá gbé tọ́lọ àwọn ọba dúró kó ṣe sùúrù kóhùn dúró lórí tó dúró lé lórí gbogbo àwọn tí wọ́n ń takò tọ́lọ́n kúbi tó ọkà mẹ́rin kúbi ká lẹ́dínà mí nǹkan ọlọ́run yóò yẹ̀yẹ̀ wọn ó parẹ́ máyé gẹ́gẹ́ báwọn tó ṣáájú wọn náà ṣe yẹ̀yẹ́ tí wọ́n sì parẹ́ máyé wàkọ̀dẹ̀ ansali náà àyà ti ń báyìí nítorí pé èyí takò dodo súnà tọ́lọ́n ni wípé èyí tí ò yé wa lánàá ó lè jẹ́ kó ní ní ó tó yé wa. àìmọye tó yé wa lẹ́nu tó yẹ pé kò tí ì yé wa tán bóyá àwọn ọmọ wa ni ó padà tún sọ àfọ́síwẹ́wẹ́ fún wa lọ́la àgbúrọ̀ tako téèyàn bá ti wá mú ìtakò lọ́wọ́ wọn gbàgbé yàn láwùjọ èyí wà máa dúró lórí àtakò yẹn tí gbogbo nǹkan fi tán ká ńlá ń yàkú bí ẹni pé nìyẹn yóò exist bọ́ọ̀rọ̀ ló ṣe rí ni nígbà wọn bá sọ pé tọ́lọ̀ ń wí ni tánà bí wí ni tó dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ èyí ò gbọ́dọ̀ tako kódà kéèyàn má lágbára àti ṣe nǹkan yẹn kéèyàn ó ah, àyẹ́dá rẹ̀ tó jẹ́ kí bọ́lọ̀ ń ṣe wí bá nàbí ṣe wí nù àgbọ̀dọ̀ ah, hmm, torí pé ó ti lépè inú ti tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun tì kúbi tó ká kúbi tá mí bó yẹ̀yẹ̀ wọn yóò dojú wọn ó sì وللكافرين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أعصاه الله ونسوه والله على كل شيء شهيد ọlọ́run ọba ní yọ́mọ ya bọ́ áṣù umúlọ́wù jẹ̀mí àrùn ọlọ́run nílẹ̀ ànábì fi wọ́n lẹ̀ ẹ̀sìn tayé òun tún kéré nípa ẹ̀sìn tàlìkìyàmọ̀ torí pé bẹ́sìn bá kànyàn lẹ́dẹ̀ yìí ó ṣeéṣe kára àbàdàn mọ́mọ́ bẹ́sìn bá kànyàn nàìjíríà ó ṣeéṣe kára amẹ́ríkà mọ́mọ́ tó bá ráàyè tó pọ́nrọ́ tó lọ amẹ́ríkà yóò tún máa ṣe fàájì lọ́hùn àmọ́ bẹ́sìn bá kànyàn ní gbangba wálé nítorí pé tàlìkìyàmọ̀ gbogbo ayé lórí yàwó mọ́tò bẹ́ẹ̀ la sàrọ́ ìr gbogbo àṣírí ó tún jọ náà awalul khalki akọkọ ẹ̀dá wà áàkìrù gbogbo wọn wà ń bẹ̀ ọlọ́run ti bá dọ́gbọ́n jalè kìyàmọ̀ yóò mọ̀ yàbọ̀ afúnmọ́lá ujẹ́mi an níjọ́ tọ́lọ́run ọba bá tí ó gbé gbogbo wọn dìde ọlọ́run ní òun wà fún kó wá nírò bí àmìlú ìtọ́gbélé ayé ṣe níbi ìyapa tọ́lọ́run níbi ìlòdì sífẹ́ òun fún kó wá nírò nípa tó ṣe torí pé ọlọ́run ọba gbogbo ẹ̀ lọ́lọ́run ọba kọ kalẹ̀ àhàsọ́ọ̀hù ó yàtọ̀ sí kàtàbàhù ìhìsọ́ọ̀hù ó tayọ pé kíkọ èèyàn lè kọ nǹkan gbà míì tí èèyàn bá fẹ́ wá máa kà á kẹ́hìn ẹ dákun ẹ bá ṣé kì ṣe òjò ọmọ fẹ́ jòjò abẹ́ẹ̀kọ́ àhàsọ́ọ̀hù lọ́ọ̀hù ìsọ́ọ̀hù ń bẹ fún nǹkan yẹn comprehension ń bẹ fún àgbọ́yé asọ́ọ̀lọ́ mímọ yorùbá tí mo lè fi gbé kalẹ̀ asọ́ọ̀lọ́ ọlọ́run ọba ó rọ kìí ṣe pọ́rọ kiri ká rẹ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ ó ti yé sí gbogbo dẹ́ǹsì pátápátá so kí wàá ní kò níkànjú nú gbogbo ẹ̀ ló mọ̀ wà nà sọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ lèmi ìtẹ́ ti gbàgbé gan pẹ̀ ṣe gbèlè tàṣe pẹ́ tọrọ àforíjì sẹ́yìn pé tẹ́yìn bá rántí lèyàn tọrọ àforíjì so wà nà sùn ẹ̀yìn ti gbàgbé mi àsọ̀ọ̀lọ́ gbogbo ẹ̀ lọ́wọ́ àlọ́dọ̀ wájú ọlọ́run lóòbí dákúndé ọ̀gbìn dàlùkìyàmà tí wọ́n bá mú tíra ọmọ ènìyàn jáde fún ọmọ ènìyàn máa sọ wípé mali azal kitab la yugadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajalu ma amilu hadira wọ́n máa ní ọmọ ènìyàn máa sọ pé mali azal kitab irú tíra wo irú tíra ìmọ̀wó rèé irú tíra ìmọ̀ wo nìyí torí ọlọ́run láyò gáàdì rọ́sọ́gìn ìrọ́ta wà lákẹ̀bí ìrọ́ta ní ìlà sọ bó ti wulẹ̀ kó máa kò fi nǹkan kánlẹ̀ nínú gbogbo nta gbélé ayé ṣe ohun sì ní kéke yìí àṣetúlẹ̀ aká ẹ̀ bá fẹ́ ta kó lánàá kò yẹ kó ta kó má lẹ́ni torí pé ń bẹ lẹ́ni gbogbo ohun tí ń bẹ lẹ́dẹ̀ ipá táwọn lè sọ rẹ̀ sínú tí òjò rí ìkànnà lọ lásìkò táwa wà nísìnyí abẹ́ẹ̀kọ́. láyò gáàdì àṣọ ìṣọ́wù lọ́lọ́n ló ń bẹ̀ẹ́ náà ìlà àṣọ àkíṣe ìlà kàtàbà ìlà sàjìlà ìlà àṣọ yóò kọ́fà gbogbo ẹ̀ kò ní yọ̀kọ̀ kan lẹ̀ kówó rí n tó ṣe níwájú ẹ̀ báyìí rọ́bùkà àhàdá kí lọ́lọ́run fẹ́ fàbò ṣíṣe kò ní bu ẹni kankan sí ló fi jẹ́ pé gbogbo ààyè kọ̀ọ̀kan tí kó wá náà mọ̀ wípé o lè ṣàbòsí o lè ṣẹ́ lọ́n tẹ́nìkan sì ní mà tó pé wọ̀ nìkan ní bẹ̀rù ọlọ́run ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kan medical doctor ní bẹ́ẹ̀ àmọ́sọ́ ń bì náà rí wọ́n sì ṣe abẹ́fẹ́ nìkan àṣemọ́ṣe wá wáyé yàtọ̀ bí kan ṣe abẹ́ bẹ́ẹ̀ àgbàgbé nǹkan kan sínú ẹ̀ nǹkan ẹni ẹ nǹkan yẹn sáà ń wọ́n tún wá dá padà sílé ìwòsàn ní tẹ́ ẹ̀ mọ̀ ṣe ẹni yóò mọ̀ gbádùn ìgbà tẹ́nìyàn dọ́kàn àyẹ̀wò wa rí pé ah, àwọn tó tó rolé dé òun gbà tóun ò sí nílé dókítà tóun dókítà kan ló ṣiṣẹ́ yẹn nínú àwọn tó wà lọ́sípítù rẹ̀ ìgbà tóun wá ṣèwádìí ó rí wípé nǹkan wà nù nǹkan yẹn ló ń fà á wọ́n wá sọ fáwọn èèyàn rẹ̀ kó jẹ́ nǹkan dókítà ọ̀dẹ́ òsàn ìpótọ̀ àwọn kankan sì tún wà tẹ́ pé àwọn ó tún ṣe operation ah tẹ́ operation lẹ́sẹ̀ ṣe èlú lẹ́fẹ́ gbà kó ṣàgbádùn gbọ̀dà kan dúró ó wá wọnú ọ́fíìsì rẹ̀ ó wá kọ́ọ̀lù mi salamu alaikum staff kéèsì kan báyìí ṣẹlẹ̀ o ṣé àwọn ò tún gbowó torí pé àwọn náà ni àwọn fakínì yẹn sáwọn ò tún gbowó àbáwọn ò ní gbowó ó nítorí pé àwọn ò lè gbúdọ̀ sọ pé tó ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ mo ní nínú ṣẹ̀ríà Islam ẹ̀ gbúdọ̀ gbowó kàkà wọn iṣẹ́ ẹ̀yin náà lẹ̀ tí ì ṣe tán iṣẹ́ ẹ̀yin lẹ̀ tí ì ṣe kí o lẹ̀ tí parí ó gbéṣẹ́ fún ní kànga haúsá bá ń gbẹ́ kànga ríǹgì mẹ́wàá èló lọ́gbà òun gba ten thousand naira haúsá wa gbẹ̀dé ríǹgì mẹ́ta ọwá ni pé ọwá ah, ni ọwá ríjọ́ kejì ó ṣiṣẹ́ mọ́ ni ah iṣẹ́ yín yẹn ibẹ̀ yẹn lágbára bẹ́ẹ̀ ah, bàbá kí n ṣiṣẹ́ ní e ìṣó ẹ fowó kún o orí rẹ̀ dàrú èyí tá a jọjọ ládìrẹ̀ lórí ọparí ẹ̀ e náà ọba parí èyàn tó ọba wá jáde níbi mẹ́wàá hàn látòrí ẹ̀ wá tún ṣe àdéhùn míì pé ká tún fowó kun ṣe àgbà àwọn èèyàn gbọ́ kí nìyẹn law of contract ó ṣe wà nù ṣẹ̀rí àní contract ni wípé ẹ fẹ́ mú un tí ń ṣe ń kúrò ń bẹ̀ ẹ mú kúrò ń bẹ̀ tó fi nǹkan mi bẹ̀ àwọn ló fi bẹ̀ ìbẹ́yìn lẹ́ fi bẹ̀ ẹ treat ẹ ẹ ṣe fún tẹ́ kọ̀bọ̀ ẹ nígbà tó pẹ́ ẹ ti parí ṣẹ́yìn nítorí kò ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ò ṣe é sọ fáwọn wọ́n láàgbé ìlú làwọn sọ̀gbà ẹ̀ mọ̀wọ́rí mọ̀wọ́rí gbogbo tọ́lọ̀ ń ṣe fún wa náà ká fúnra lọ́wọ́ ni tó jẹ́ pé kọ́sítọ́mọ̀ wa náà ní ibi náà lẹ́ ń lò sí ah, ẹ mọ̀ mú kankan wá ah, ẹ̀mí wọn yìí ló ṣe pàtàkì kí la fẹ́ fowó ṣe ọ̀sán <laughs> lọ padà ṣe ẹni ẹ̀ṣá lálàáfíà jọmọ́ kí ni wọ́n fàyọ ń bẹ̀ tó bá rò wípé òun ò fẹ́ lo tẹ̀sìn wí tó bá ra jẹ́ mọ́lẹ̀ báwọn yóò yà lẹ́nu jọ́ gbé ọlọ́run ó bí ó wá lọ bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀nà ìgbàjẹ́ ìgbàmú kó wá ọlọ́run ọba ní gbogbo ẹ̀ á sọ ọlọ́ òwò àná sọ gbogbo tẹ́ ń ṣe pátá yóò fún yín nírò torí pé ọlọ́run ọba mọ gbogbo ẹ̀ ẹ̀yin ilẹ̀ yìí gbàgbé. dájúdájú ọlọ́run ọba alákúlé ṣẹ́yìn ṣẹ́yìn gbogbo nǹkan gbangba ni níwájú ẹ̀ gbogbo ẹ̀ lójú rẹ̀ tó kò séyìí tó ju ọlọ́wọ́ bó tó gbogbo ẹ̀ ló yẹ sí gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ lójú rẹ̀ tó násíyà ǹjẹ́ a lè fi ròyìn ọlọ́run ọba bí násùlọ afánásíyà hún ó àyà Qur'an abẹ́ẹ̀kọ́ násùlọ wọ́n gbàgbé ọlọ́run fánásíyà hún ọlọ́run náà sì gbàgbé wọn ọlọ́run gbàgbé mi gbogbo àwọn èèyàn ìgbàgbé tó wà nù ìròyìn tá a lè fi ròyìn ọlọ́run àwọn afọ àwọn ṣàlàyé fún wa wípé anisiyan lè nisiyan ma'anayan tá a bá ní nisiyan ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ kan bẹ láyẹ̀lẹ́ kùbìjà láyẹ̀lẹ́ subhanahu wa ta'ala kò tọ́ka fi ròyìn ọlọ́run ṣùgbọ́n ìtumọ̀ kejì a lè fi ròyìn ọlọ́run ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni zuhulul al'akli kí ọpọlọ ẹni ó lọ rán rèé anil ma'lum ntẹ̀yẹn ti mọ̀ tẹ́lẹ̀ kọ́pọ̀lọ́ lọ fẹ́ kéèyàn má rántí mọ́ nasiya ni aliyaliku hadha bi jalali subhanahu wa ta'ala ǹjẹ́ fi yẹn ròyìn la abada. yàns ìgbàgbé talákọ̀ọ́kọ́ ìròyìn yẹn kò tọ́ sọ́lọ́hún ṣùgbọ́n nìsíyánu ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà níbi máa na àtàríkù fanẹ́síyàhú fatárọ́kàhú bá a ṣe tún yẹn ni ọlọ́run pa onítọ̀hún tì pẹ̀lú nǹkan tí ń ṣe kì í ṣe pé ọlọ́run gbàgbé nẹ́sùn lọ́à fanẹ́síyàhú wọ́n gbàgbé ọlọ́run ọlọ́run sì pa wọ́n tì pẹ̀lú tí wọ́n ń ṣe fàínà làwọn màáṣà tán dán. sọ ló fi jẹ́ pé kò takò àwọn tó bá jẹ́ pé náà síyà tó ń lò fọ́lọ́hún tó wáyé pa níyàn ti gbàgbé ni tètè lọ kọ̀rẹ́tì ẹ̀. tọ́ba ní ọlọ́run mọ́ gbàgbé mi gbígbàgbé gbìmọ̀nà mọ́ pàmí tì ṣùgbọ́n gbàgbé pé èèyàn ti kọ́ nǹkan kó padà á gbàgbé ẹ̀ kò tọ́ sọ́lọ́hún. ọlọ́run ọba láwọn èèyàn yìí fakadhalika al-yawma tunsa fakadhalika al-yawma tunsa báyìí náà ni àwọn ó gbàgbé ẹnijọ́ náà ṣùgbọ́n túmọ̀ tó súnmọ́ fẹ́ni tó bá fi ìtumọ̀ lóga rẹ̀ tó gbé sábẹ́ súnà òun ò ní túmọ̀ pé wakadhalika tunsa bẹ́ẹ̀ náà láṣẹ gbàgbé ẹ̀ láà bẹ́ẹ̀ náà láṣẹ pa ọ́ tì kọ́lá lè máa ṣọ́rìtà ni àmà wà kọ́dùkún tó bá sí ìrọ̀ ìrọ̀ ọlọ́run kílé tó fi gbé mi dìde láfọ́jú ṣe bí mo rí náà gbà tí mo ń bẹ láyé kọ́lá kàzálìkà tátìkà àyà tùnà ọlọ́run ní àmà sọ fún pé báyìí ni àwọn àmì awọ́lọ́run ọba ṣe wá bọ́ nígbà tó ń bẹ láyé fanẹ́sì ta ìwọ́ gbàgbé ẹ̀ ẹ ló gbàgbé fẹ́yàn fàkàdá àlìkàlìyà ò mà tó ń sá báyìí lè ní àwọ ọlọ́run náà pa ọ́ tì kó o tó fifty thousand years kọ́lọ́n tó dá sánmà àti ilẹ̀ ló ti parí gbogbo ẹ̀ so ló fi jẹ́ pé ìmọ̀ gbọ́ tafsiru Qur'an àmàmà bí ẹni tí ń tú Qur'an ṣe súnmọ́ súnà sí bó ṣe súnmọ́ àlàyé àwọn sálàfù sí bó ṣe súnmọ́ àkídà tawhidi ali sunna wal jamaa ìyá bá ń túmọ̀ lẹ́sẹ̀ kàmísìlì ẹ̀ṣẹ̀ ìkún àhò àṣẹmí ọlọ́run lẹ́sẹ̀ kàmísìlì kò sí tó dàbí ẹ kò lọ́wọ́ kò lọ́wọ́ kò létí kò ní kíníkan láà ẹ̀tọ́ bá ti ń tọ́ tẹ̀fsírì èyí nǹkan tó mọ̀ pé tukutu nìyẹn tẹ̀fsírì àwọn jahamiya mọ̀tẹ́sílà nọ́síyà tá a bá ti fẹ́ fi ròyìn ọlọ́run ọba bimana tarki ó pàtì kì í ṣe kó gbàgbé ìgbàgbé kò sínú ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala alam anna Allah ya'lamu ma fi samawati wa ma fil ard alam ọlọ́run ọba ní alámtọ́rọ̀ anáwọ̀ alámú máa fi sáma wá àti wá máa fi àrùdì bó ni ò ṣe ní jẹ́ bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run sọ pé gbogbo ń tẹ́ bá ń ṣe pátá gbogbo ẹ̀ lòun sọ fún yín tó bá jọ gbogbo àlìkìyàmọ̀ múná sábà tó ń bẹ láàrin àyàtà kàtán àtẹ̀yí tá a ó náà ní pọ́lọ́ ní alámtọ́rọ̀ sí ẹ̀ mọ́ ní sẹ́yìn òòrí ni àbí kò yẹ yín débẹ̀ wípé anáwọ̀ dájúdájú ọlọ́run tó ń bá yín sọ̀rọ̀ ya'lamu ma fi samawati wa ma fi al-ard ṣùgbọ́n òun lọ́ba tó mọ gbogbo ohun tí ń bẹ nínú sánmà àti gbogbo ohun tí ń bẹ nínú ilẹ̀ àti èyí tó ń bẹ lórí ilẹ̀ gbogbo ẹ̀rọ ọba mọ̀ bó wà níṣẹ́ ìwọ as individual tí ó fi wá pamọ́ fún ẹni tó mọ gbogbo nǹkan àti ìrà àti gbogbo nǹkan gbogbo ẹ̀ ló mọ̀ nínú sánmà àti nínú ilẹ̀ bó o lọ sí wàá lè mọ ṣe èméjì pé sọ́lọ́run sì mọ èyí tí mo ṣe yìí ọlọ́wọ́n bá ẹ̀wọ̀n tọ́lọ́run fi tẹ̀lé áyà yẹn alam tara ana láyé alama fi samawati wa ma fi adi ẹ tún lọ gbọ́ yé ma yakunu min najwa thalathatin illa wa rabi'uhum ọlọ́run ni kò ní sí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan láàrin àwọn èèyàn mẹ́ta kan kan máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ illa wa rabi'uhum àyàfi kó wọn lọ́hún òun ti ṣe kẹrin wọn ń bẹ̀ wala khamsatin illa wa sadisuhum. bẹ́ẹ̀ sì ni bọ́n bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin àwọn èèyàn márùn kan òun ọlọ́run ọba òun ti ṣe kẹfà wọn níbẹ̀. ẹ wo ìjázul Qur'an nínú àwọn ìjázul Qur'an kí Qur'an ó fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ kó kànra mú wá ní ṣókí kó sì mọ èèyàn sí àmọ́ wípé bẹ́ẹ̀ pé kì í sọ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn máa tó lọ bẹ́ẹ̀ yóò máa di wàhálà sáàmìnà tí ńlá wà taasi uhun wàlá aṣíratu ilá wà adi aṣárati bí ó sì ṣùgbọ́n lọ́n kọjá wàlá adinẹ min dhalika wàlá akthar ẹ wo ijaz kódà kó kéré ní mẹ́ta kó kéré sí mẹ́ta àbí kó pọ̀ ju mẹ́fà yẹn lọ gbogbo bí bá lè kàá dé ìlàhùn amáhùn àyìnàmá ìjáàsì nìyẹn ẹ wo bó ṣe rárá summarize gbogbo ẹ sínú adina àti akthar ọlọ́run ọba ní àfi kóhun ó máa bẹ pẹ̀lú yín lórí gbogbo ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀ bá ń sọ gbogbo ibi tẹ̀ bá wà. ọlọ́run ọba ó ní súnmọ́ yúnà bí òhun bí mọ́ àmì lóhun ya ọmọ ẹlẹ́kẹ̀ẹ́ ọlọ́run yóò sì fún kó wá nírò gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan bá ṣe tó bá rí jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà إن الله بكل شيء عليم dájúdájú ọlọ́run ọba tó nímọ̀ lérí gbogbo nǹkan pátápátá olọ́lọ́run pẹ̀lú ògo ọlọ́run nítorí àsìkò alìmọ́ láǹfààní àti tú súra ìtàn ṣùgbọ́n nínú dárùsù tí ń bọ̀ a gbìyànjú láti lè tú súra náà tán ibi tá ti dánu dúró ní ọlọ́run ọba ń nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú jáde ń bì yìí ó náà ni wípé ọlọ́run ṣe ìsìbátù màáyà rẹ̀ ma'iyatullahi subhanahu wa ta'ala bi'ilmihi ibẹ̀ pẹ̀lú wa tọ́lọ̀un bẹ pẹ̀lú wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni laisa bizatihi kìí ṣe pẹ̀lú pápápá ọlọ́run ìròrí àwọn súnfì ni pé pápápá ọlọ́run ní bẹ pẹ̀lú gbogbo èèyàn ní gbogbo ààyè ṣùgbọ́n àkídà alìsúnà olùjàmáà èyí tó bá Kùránì mu tó bá súnà mu tó bá ìtọ́sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam mu ó náà ni wípé inna Allaha ma'ana bi'ilmihi pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ bàtọ́lọ́ sọ fún anábì Musa kọ́mọ lọ́dọ̀ inni ma'akuma asma'u wa ara mò ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u lẹ́ni tó ń gbọ́ lẹ́ni tó rí kò sọ pé ana ma'akuma màáyà yẹn ó ń bẹ pẹ̀lú ìròyìn ṣùgbọ́n záàtù ọlọ́run jalla jalaluhu fawqal arsh òǹbẹ̀ lókè àlàáràṣì òun ló fi jẹ́ wípé tẹ́nìkan bá wá ń ṣe ìméjì wípé níbo lọ́lọ́run wà tani gbogbo àyè lọ́lọ́run wà ṣé ẹ̀rẹ́ nìkan tó fẹ́ ṣàdúrà tó wá tẹ́wọ́ sílẹ̀ ẹlẹ́rìí kódà kó ṣe wèrè fitra ó sọ fún yàn yọ tẹ́wọ́ sókè báyìí allahu fi sama so ìyẹn ni fitra tó sọ fún wa so dáàtù ó subhanahu wa ta'ala fawqal arsh òǹbẹ̀ ní òkè àlàáràṣì ní ẹ̀yìn sánmà méje torí pé lẹ́yìn sánmà méje yẹn dárípẹ́ àwọn sálàm ti sọ fún wa odò kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí odò yẹn wà ní àlẹ́ àràṣẹ ọlọ́run wa ọlọ́run wa kana arshuhu ala alma àlẹ́ àràṣẹ ọlọ́run wa ń bẹ lórí alma ọlọ́run wa ń bẹ lókè àlẹ́ àràṣẹ fọ́kọ̀lẹ́ àràṣẹ ọlọ́run wa ń wo yanzuru kayfa ta'malun gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan yẹn ń ṣe gbogbo gbogbo ẹ̀ torí pé èèyàn gbé tìrẹ iwájú èèyàn wá kó àwọn ìrà abẹ ṣé ẹ mọ̀ pé ìrà yẹn kò ní rí yàn gan nípa bọ́n ṣe kéré tó wọn ò lè rí yàn èèyàn ó sì mọ ẹsùn ìrà yìí ní jákèjì rẹ̀ lẹ́ẹ̀kan náà yóò ẹ̀hó tó bá lè rí báyìí fún àwọn ẹ̀dá lásán tá àti ẹ̀jẹ̀ nǹkan kan walillahi al-mathalul a'la la ya'zubu anhu mithqala dharratin la yakhfa aniwu xa la takhfa xafiya nǹkan kan tí ma pamọ́ kò pamọ́ sọlọ ń bẹ tugu lọ gbogbo ẹ̀ lọ́wọ́n bá rí gbogbo ẹ̀ ló sì mọ̀ ó sì ti yé ṣáájú kí gbogbo nǹkan yẹn gan ó tó jẹ́ ní tó jẹ́ yẹn ibi tí àtúbọ̀tán gbogbo nǹkan ó sì tó padà já sí náà kedere ni bara jẹ́ lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ léyìí tí a ṣe lóṣù yìí Ọlọ́run kò ṣe wá láǹfààní kọ́lọ́n kò ṣẹ́wà kù látàrí dáadáa títí di èyí tí ó ń bọ̀ láti lè máa tẹ̀síwájú subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu